pa tàbí wọ́n fa apá di síbẹ̀ river caution yẹn láti wà pé báyìí ni mi nítorí bá jẹ́ yorùbá kó mo jẹ́ yorùbá kí wọ́n máa ṣáìdì ẹ̀ kò sí gọ́ọ̀mẹ̀ntì tó ṣe ayé ọbásanjọ́ mo sọ̀rọ̀ sọ ọbásanjọ́ bó ṣe rí nǹkan tọ́lọ́run bá rán mi lèmi máa ń sọ o tó ti ń sìn yẹn wọn aláwọn lè wá fi hàn mí o pé kò ní wọlé kó pàpà á lọ débẹ̀ kó wọ bẹ̀ ọlọ́run ló rán mi iṣẹ́ kì í ṣe mi mú rárá mi mi ìdáfá mi ìdẹ̀fà tàṣùbí àwòṣẹ́ fún ṣó ti é sìn so bó ṣe ní nìyẹn. àbájá ẹ̀rọ ìjọba ń bá yìí ni pé òfin tẹ̀sán yóò kú lọ́yọ̀. ìgbé ààrẹ máa kú sílẹ̀. mi nǹkan tó mi nǹkan ń sọ. àwọn ẹ̀rú bàbá kan máa kí ni wọ́n fọ́ nígbà tó lọ́run rán mi sí. nǹkan tó lọ wo bíbélì náà ọlọ́run rán ìlíjà náà níṣẹ́ náà. ṣó ti é sìn ẹlòmíì wà á ṣèjọba ṣó ti é sìn á parí ìjọba yẹn kò lè lọ́dún mẹ́jọ méèdì tá a ti tó bá ti wọ bẹ̀ tó jẹ́ pé kò ṣe nǹkan tó lọ́run sọ nìyẹn ó lè wá gbàdúrà o kọlọ́run ti yí padà o kó má kú o àdúrà kápá ẹ̀ kò sí ọlọ́run ló wà lọ́wọ́ nǹkan ẹ̀ nǹkan tá a rí nìyẹn ó lè wá ṣe o kọlọ́run má kó lè jẹ́ pé yá evolution ló ṣẹlẹ̀ tàbí kán wọ́n wá tó ẹ̀ kó má kú o ó lè gbà yẹn o ọlọ́run lè dáhùn lóhùn n kò lè parí ìjọba yẹn rárá bó ṣe lé nìyẹn. mọ̀rọ̀ lè fẹ́ gbà mọ̀rọ̀ lè fẹ́ gbà báyìí kẹ́bi wúlò mọ̀rọ̀ lè fẹ́ gbà yẹn kẹ́bi. ẹ ìmọ̀ràn tẹ̀lé fẹ́ gbà ni pé àkókò tó wà yìí kó ṣe nǹkan sí Yorùbá gbogbo àwọn ọ̀nà tí ó da àwọn yìí kó ṣe torí àkókò ẹ ò pẹ́ flag ẹ ó kúrú ni flag tó ń fẹ́ fún gbogbo bẹ́ẹ̀ wọ̀nyẹn kó ṣe nǹkan sí Yorùbá ìmọ̀ràn tèmi sì ni bó ṣe ṣe kó ṣáà máa wá nǹkan tó máa ṣe sí Yorùbá wọ́n máa rántí ẹ̀ tí Yorùbá jẹ́ bẹ́ẹ̀ èpè náà máa ṣe fún gbẹ̀yìn o. àwa tí sunba fẹ́ yẹn ní wòlíì kan. kò lè yàn mí ní wòlíì mi ṣe ẹ ní sùúrù ẹ ní sùúrù àmọ̀yàn mi wà ẹ ní sùúrù àmọ̀yàn mi wà kì í ṣe mo ti ń ṣe wòlíì mi ń ṣe wòlíì gọ́ọ̀mẹ̀ntì mi ń ṣe wòlíì permanent wòlíì fún gọ́ọ̀mẹ̀ntì o anybody nǹkan tọ́lọ́run bá fi hàn mẹ́rin tó bá.